àìsílẹ̀ olóńgìní ilé di ilé èkúté yìí ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́yìn. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólọ́kọ̀ lọ́kọ̀. Bìrọ̀bá lọ ológun ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kà kò jálè àṣebí o bí kò yìí lẹ́ ò bá pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ alẹ́ gbóòórùn àṣebí o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ alẹ́ gbóòórùn àṣebí. gbogbo time tó fẹ́ bá mi sọ̀rọ̀ tó fẹ́ sọ anything fún mi mo ti wọ́dà pé kí ló fẹ́ sọ fún mi tó fẹ́ sọ fún mi mo dẹ̀ ní o gbọ́dọ̀ sọ lẹ́ni all those things tó ṣẹlẹ̀ nígbà tí mi ò wà around wà sọ fún mi lẹ́ni. nǹkan tó wá ń rú mi lójú tí òye mi tí mo fẹ́ béèrè mo fẹ́ kó o sọ fún mi. kí ni ẹ. kí ló dé tó jẹ́ pé ọwọ́ ẹ̀ ni wọ́n ti ń béèrè wípé ibo ni Yétúndé wà. kí ló ṣe we had a little argument ìyẹlá bẹ̀rẹ̀ sí ní but kò wá ṣe pé mo intentionally fẹ́ kí ìfẹ́kẹ́lẹ́ iṣẹ́ lẹ́sìn fẹ́. argument lásán ló mú inú bí ẹ kí o fi pa ó bẹ́tà sọ nǹkan tó ṣẹlẹ̀ o. Rẹ̀mí òkú ò kì í farapamọ́ fún tí ó máa sìn ín sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. sọ fún mi. she was sleeping with my husband. Yétúndé tó bímọ fún ọkọ mi ọmọ méjèèjì tó bí Dèjìmí ló bí fún oyún tó wà nínú ẹ̀ méjọ. gbogbo kan tó ṣẹlẹ̀ yìí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣúlélẹ̀ I don't want to do this. èṣù náà ló máa ń dáràn. I am not a murderer. I swear. I am not one. Yes, you're not a murderer, but you just killed someone in cold blood. No. You just did, so what do I call you? Hmm? What do I call you then? ẹjọ. kí ló fẹ́ ṣe sí òkú ẹ̀ ń sìn. ẹjọ ẹjọ ẹ daṣọ àṣírí bò mí ẹjọ ẹ má jẹ́ ká ṣírí mi too please do something ẹjọ torí ọlọ. kí ló fẹ́ kí n ṣe fún ẹ. anything anything. What good? Yeah. ọ̀gá kí ló ṣe yín sà. àtìgbà tí mo ti wọlé mo dín yẹn bí mo ṣe wọ is quite dull. do mm-hmm. <laughs> anything. ṣe ṣe ọ̀sà. Eh, ṣé o ti tweet àwọn fáàlì tí mo kó fún ẹ tẹ́lẹ̀. Um, no sir rárá mi ò tí ṣe sir. make sure pé o parí iṣẹ́ lórí wọn kó tó di pò lọ́lẹ̀ okay. yes sir. thank you. Uh, hello? Thank you. Yeah. Okay. Ó mì pé ló bá ti lọ́sìn ò ní lè padà right? Yeah. Do you need anything, sir? Oh, no, no, no. I, I don't need anything. Are uh, you sure? I'm sure. Okay. I'm, taking my leave, sir. Okay. Uh, hello? Uh, uh, if you don't mind, just make a coffee and uh, bring it here, okay? Of course. yeah. Thank you. Oh, ló ń pè. akódèjì ló tún fi sọ orúkọ ọkọ mi. kí nǹkan tó yẹ kí n máa sọ nìyẹn. so kí ni mo kí la máa ṣe báyìí sí i. máa ṣe báyìí. a gbọ́dọ̀ tètè o likely pé èèyàn lè wá síbí any minute. No. That's good. All right. Smart of you. Okay. Good boy. Good boy. Very good. kí ló ṣe yín sá ṣé kò sí. nothing. okay. Sir, your, your coffee, I, I... The coffee is ready. You asked me to make you a coffee. Uh, are you leaving, sir? Y your coffee um, is ready. But you, you asked me to make your coffee. Barakini. Babe. Yeah. Ẹ̀rù ń bà mí o. Kí ló ń bà Your mom. She would have few people wọ́n máa accept me, ṣá? kí ló ń pa ẹlẹ́rìn. báwo ni mo èmi ò ṣe ní accept ẹ i mean why. I, i don't know. babe. Mommy will okay. And I bet you she'll fall in love with you the moment she sees you. Are you sure? Positive. Uh, àti wípé mo ti sọ̀rọ̀ ẹ fún ọ rí so come on man. Let us ruin this mood. Okay. Stop. Wọ́n jẹ́ kí miss fíìmù yìí nù. Fíìmù wo ṣé fíìmù pọ́lọ́dù ni wọ́n ni? What? Mom. Hey, son. Eka. Eka. Uh, how are you? Are you okay? Yeah.

Yes. Um, oh, eh, uh, Susan. Ma. ẹ ṣe dáadáa ni pẹ̀lẹ́ ṣàlàfíà ni gbogbo ilé ńkọ́ everybody ńkọ́ ṣé kò sá sí any problem àtọ olúwa ṣeun pẹ̀lẹ́ díà pẹ̀lẹ́. and more um, uh, one more thing guess what guess. Yeah, i'm not good at guessing you know i will not guess right. okay mm. all right mom we are getting married. mom she knew you this sí i. kí ni. i'm getting married to her. oh congratulations. thank you ah kú oríire yes, ah that's a nice one. thank you i'm very happy ah, inú mi dùn gidigidi o kódà téèyàn bá gẹṣin nínú mi sìn kutupa kutupa kutupa bẹ́ẹ̀ ló ṣe máa Eh, ẹ eh, eh màá ti plan um, we're already were. So, uh, okay. babe, come on. Um, mommy, affect money. Um, àwọn ọ̀rẹ́ yín wo ló máa around. Báwo la ṣe máa ṣe mo planning yẹn. Um, okay, àwọn àlejò let you listen. Yes. Mm. Bẹ́ẹ̀ eh, That is not a problem. It is not a problem. Ah. ah. Mm, eh, eh, gbogbo gbogbo yẹn ò problem. it's not a problem. And babe, mommy lọ́rẹ̀ tó talk lẹ́yìn àti Yétúndé àti one or two of them that's all. okay. Mm. ẹ kò burú ṣebí ká ti ra màálùú yìí. bẹ́ẹ̀ni kí àwọn èèyàn wa kan jókòó. it's everything is fine it's it's okay gbogbo bá ṣe máa ṣe gbogbo àwọn ètò yẹn tí gbogbo ẹ máa lọ wọn á pa àwọn ọ̀rẹ́ mi bá ṣe máa ṣe ibi ṣe bí ká rẹran bá ṣe máa gba ọ̀ọ̀lù àwọn olópò gbogbo náà ṣe gbogbo ẹ̀ ṣé ká ti wé gèlè àwọn make up artist wọ́n máa dé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kékeré ni gbogbo yẹn gbogbo ẹ̀ lámà ah, ẹ̀yin lẹ́dẹ̀ mú bí bàbàrà sílé. bọ̀rọ̀ kìíní. Yẹtúndé Yẹtúndé. Adétúndé. Yétúndé. Nígbà tí a pe fóònù ẹ̀ tí ò dẹ̀ gbé, tí ò dẹ̀ tún sí ń rí. Yétúndé. of not doing sọ eh? ok ok Checking kí n yeah no no no I can't I can't call her it would be too wrong to call Láolú now.

ṣe rí irú ẹ̀ ò ṣọmọ lọ́wọ́ mi rí irú eléyìí ò ṣe mí rí ni méjọ. ó dá síbẹ̀síbẹ̀ náà ẹ jọ ẹ jẹ́ kí n wá rí yín méjọ ẹ jọ. ẹ ok ẹ jẹ́ kí n gbà tẹ́ bá dé kí n lè wá rí yín. ó dáa kò burú mo ti gbọ́ ẹ ṣe mẹ́jọ. bọ̀rọ̀ kìíní. Yẹtúndé kú. ẹni tó máa help mi náà. èmi gan mo. Deji Deji ah, kí ló ṣe fún. àní ah, èmi mi ò mọ nǹkan tó ṣe náà. Deji Deji Deji ah, kí ló fi ṣe. èmi mi ò mọ. Deji. Ah, hey, but but kábíyèsí wọ́n ní wọ́n rí yín tí ẹ. ṣé mo ṣe kí ni ah, gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ kalẹ̀ látẹ̀kùn yìí ẹ̀ ọ̀rà jẹ́ n tún sọ fún ẹ gbólóhùn kan mo nífẹ̀ẹ́ ìyàwó mi èmi kan ni mo pa á. níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀ ayé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí.